السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́run nínú Al-Qur'an Al-Karim Suratu An-Nahl áyà tí a ti dúró ọ̀nà ni áyà 23 àyà kẹtàlẹ́ ní ogún àyà iná ni a ó ti máa bẹ̀rẹ̀ insha Allah ta'ala àbí àyà tó tẹ̀lẹ̀ gbàtí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé òun kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ onígbèrágà. ọlọ́run kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá jẹ́ onígbéraga ẹni tó rí ó jẹ́ kódà kó jẹ́ àfà kódà kó jẹ́ lèmáàmù tí gbéraga tó bá ti rò papọ̀ mọ́ ìmọ̀ rẹ̀ la yuhibbuhu Allah ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run fi sọ fún wa nínú àyà eléyìí tí a ti dúró lánàá tí ọlọ́run bá sọ wípé a'udhu billahi minash shaitanir rajim innahu la yuhibbul mustakbirin ìdájúdájú ọlọ́run kò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí wọ́n bá ń ṣe ìgbéraga àyà tí a ti dúró yìí ìbáṣepọ̀ tó mọ́yán ó ń bẹ̀rẹ̀ láàrin àyà yìí àti àyà tí a ti bẹ̀rẹ̀ lónìí ìbáṣepọ̀ tí ó ń bẹ́ńbẹ̀ òun náà ni wípé min àtàrí àtàkàbọ̀r alkọ́ọ̀lù bìláì nínú àmì ìgbéraga òun náà ní kéèyàn máa sọ̀rọ̀ lórí àìmọ̀kan àwọn èèyàn ń bẹ lónìí àti sọ wípé là ádìrì mi ò mọ̀ ó ṣòro fún wọn àti tí wọn ò mọ̀ àti tí ò yé wọn sí wọ́n sáfẹ́ sọ̀rọ̀ lérí ẹ̀ ìdí ni tó fi jẹ́ wípé nínú àmì ìgbéraga òun náà ni ala Allahi máa sọ nǹkan nípa ọlọ́run àbí kéèyàn máa sọ̀rọ̀ nínú ẹ̀sìn ọlọ́run láì nímọ̀ eléyìí akọ ìgbéraga òní bóbi ṣe jẹ́ wípé kéèyàn ó lè máa sọ pé èmi ò mọ̀ o gbogbo téèyàn ò bá ti mà kéèyàn má tijú láti sọ pé mi ò mọ̀ nínú àmì ìtẹríba òní eléyìí wà nínú àmì àpọ́nlé òní eléyìí wà tí a bá wọ àyà tí a fẹ́ tú lónìí ọlọ́run bá ṣe àfihàn ìwà ìgbéraga tó ń bẹ lára àwọn aláìgbàgbọ́ wọ́n ṣe ìgbéraga sódodo wọ́n wá ń fi ìfẹ́ ẹnu sọ̀rọ̀ ọlọ́run bá fi eléyìí ṣe àfihàn ìgbéraga tí ń bẹ lára wọn torí pé ọ̀rọ̀ nípa ìgbéraga la dúró àyà tó tẹ̀lé eré pa ọlọ́run ojú ká mọ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يذلونهم بغير علم

Àyà nínú àyà yìí mímọ̀ ọ síbi ààyà àwọn tọ́lọ ọba tó fẹ́ fi mọ̀ wá nínú ààyà yìí ó náà ní pé ọ̀rọ̀ ń fẹ́ ká mọ̀ kò rọ́tù ìkọ́wòlù bìlà ìlú kéyìn ó máa sọ nǹkan nínú ẹ̀sìn lórí àìmọ̀kan láti yàmọ́ mẹ́yọ́kútẹ́bì bìí àlàámẹ́ ẹni táwọn èèyàn ń fojú onímọ̀ wò táwọn èèyàn sì fẹ́ máa gbọ́ sí lẹ́nu táwọn èèyàn máa sọ pé ohun tó bá ti sọ ìmọ̀ ló fi jọ́ ewu tó tóbi ni kíru ẹni bẹ́ẹ̀ wá máa sọ tí ó mọ̀ nítorí pọ́gọ́rọ̀ àwọn èèyàn ó sọnù látàrẹ̀ ṣùgbọ́n kí èèyàn sọ pé mi ò mọ̀ ó ti lara ara rẹ̀ ó sì ti la ẹlòmíì lórí tó èèyàn mọ̀ àmọ́ tó èèyàn bá mọ̀ tó dá èèyàn lójú tó èèyàn bá sọ àwọn èèyàn ó tarí èèyàn mọ̀ náà èyí tó èèyàn ò bá mọ̀ kéèyàn ó sọ pé la àdìsí ni ò mọ̀ èyí ò ní ló بسم الله الرحمن الرحيم على القرآن بل علم الله أنني الرحمن أرقى الرحيم يرقى لهم وبطر رجل الله لا على القرآن الله أبان وإذا قيل لهم ماذا أنزل ربكم ọlọ́wọ́ bá ní gbogbo ìgbà tí wọ́n bá ń bi wọ́n léèrè wà ìdáàkílẹ̀ lọ́wọ́n ayé lèlùmùkàdìbí àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ọ́ àwọn tí wọ́n ríra wọn páwọn ga àwọn tí wọ́n ríra wọn pẹ́nu àwọn ló tọrọ bẹ́ẹ̀ sì ni kò símọ̀ àmọ́ wọ́n wọ́ra wọn wípé táwọn ọba sọ̀rọ̀ ta ní òtù sọ bẹ́ẹ̀ bá gbọ́ lẹ́nu ti wá ẹnu àwọn wọlé títí fẹ́ gbọ́ lórí àìmọ̀ kan ọlọ́run ọba ní tí wọ́n bá ń bi wọ́n léèrè. bí wọ́n bá ń bi wọ́n léèrè wípé àmọ̀ gbọ́ pé Muhammad sọ pé ọlọ́run ọba sọ nǹkan kan kalẹ̀ fún látọ̀dọ̀ ọlọ́run tọ́bá wá ń bí wọ́n léèrè Ipé kí ni tọ́lọ̀ ọba ní sọ kalẹ̀ láti sọ́mà fún Muhammad. Wọ́n wà máa sọ ní Jọ́nà wípé àṣà àti irú àwàlí ẹgbẹ́ mọ̀dá Muhammad. Ṣe báwọn ìtàn àrọ́bá àtàkan lọ́lọ́ ó jọ, tí fi ń tú àwọn èèyàn ìjọba kọ́rọ̀ yóò tóbi kó lágbára ni pé ẹnu àwọn tọ́rọ̀ yẹn ti jáde àwọn tí wọ́n lẹ́nu táyé ń gbọ́rọ̀ tí wọ́n lẹ́nu ni wọ́n gbà náà ìyàwó rẹ̀ wọ́n ní ẹran sọnù ládùúgbò ìyàwó rẹ̀ wá kílẹ̀ ń wá ẹran ní ah, ẹjẹ́ bá lè yóò ẹwẹ̀yàwó wọ́n tẹ̀ jáde ṣùgbọ́n fẹ́ràn sáàmì ìta ẹjọ́ wọn dé jẹ̀mọ́ kí ni ìyàwó ìpọ̀pọ̀ àwọn èèyàn wà gbọ́ ọ̀rọ̀ ìyàwó ni ẹgbẹ́ tó yí mi tó tó yàwó ẹni wọ́n mọ́ rẹ̀ bá dé lálẹ́ à ń padà bọ̀ ọlọ́mọdé àti ìyàwó bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní tí Ibu mọ́dá àǹjálá ọ̀pùpọ̀ Àwọn wọ̀nyí òjú lọ ti ànẹ́bì léèrè, wọ́n wà wọ àwọn tán lẹ́nu láwùjọ àwọn kèfèrí. Àwọn tí wọ́n lè máa sọ̀rọ̀ láti sọ fọwọ́ báyà pé ń ta bá ti sọ bó ṣe náà. Bẹ́ẹ̀ sì ni lórí àìmọ̀ kan ni wọ́n fi ń sọ̀rọ̀ wọn wá ní sẹ́ni tó nímọ̀ ó sọ̀rọ̀ tí bá ti sọ pé máa bá àǹzara rọ̀ kò Kí ni ọlọ́wọ́ ọba yín sọ̀kalẹ̀ ẹjẹ́ àmà? Lójú ẹ̀sẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí máa fa ìrìn àkọ́sọ̀rọ̀. Wọ́n sọ wípé ẹgbẹ́ tí rò làwọ̀ yìí. wọ́n ní ẹmọ́dà wọn tí bá òun ló lọ kọ àwọn ọ̀sán àrọ bá káwọn bàbá ńlá bàbá wa ìtànjà ìjàpá àti àwọn tó lè sọ̀rọ̀ àwọn táwọn èèyàn ń gbọ́rọ̀ sílẹ̀ àwọn tí wọ́n ń kúrò níbi òdodo. ليحملوا أوزارهم كاملة يوم القيامة Ọlọ́run ọba ní iṣẹ́ rí gbogbo àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ láàmù yẹn láàmù wípé ìǹtí wọ́n ń ṣe yẹn ọba ó tó fẹ́ fàyọ̀ ń bẹ̀ ẹni tí ó sori ibú nǹkankan náà ni ó ṣe ẹni tí ó sori ilé nǹkankan ló ń lò ṣe nínú àwọn ìgbésẹ̀ tọmọ ènìyàn fi ń bẹ ní òun náà ni kó máa sọ̀rọ̀ lórí àìmọ̀ká torí gbẹ́gbẹ́ ní èèyàn ni ó sọnù látàrẹ̀ láti máa ń sọ fún wa gbogbo àwọn tá à ń lo fóònù tí ẹnìkan tá bá ṣe à nǹkan kan sórí gúrùpù kan dá wà tá a bá nímọ̀ nípa rẹ̀ ẹ má tún ṣe àrẹ̀ pẹ̀lú lápẹjúwe wọ́n ṣe àrẹ̀ sórí fóònù rẹ̀ pé àáfàá kan ó jalè ìwọ náà tún sí ààrẹ ǹjẹ́ wọ́n ṣèwádìí tó gbé ìjẹ gbogbo ohun tí wọ́n sí àyẹn lójódodo ẹlòmíì tó wá rí òun fẹ́ ṣèwádìí pé tó kọ́ lọ́rọ̀ ní àdúrọ́ ni ṣùgbọ́n ó wo ìwọ tó sí ààrẹ pé áà ah, nítorí lè fún àfà ṣèkì lágbájá tí wọ́n sí àǹkan yìí wọ́n ti ṣèwádìí parí ó náà bá tún mú ó ti ṣe ààrẹ bí ṣe wá ń lọ nìyẹn ìwọ tó bẹ̀rẹ̀ nǹkan yẹn gbogbo ẹ̀ṣẹ̀ àwọn tó ṣe ààrẹ yẹn ló padà sórí. bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ń sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀ kan wọ́n ní ẹ̀dá kan àfọ́ tí èèyàn bá gbá àwẹ̀ tí èèyàn lè wẹ̀ nínú àwẹ̀ lọ́pàá àwẹ̀ àfọ́ àbárí bẹ́ẹ̀ ni torí pé àìwẹ̀ ní ń já àwẹ̀ àdúgbòlọ́dọ̀ ọ̀dọ̀ gbogbo aráàlú ọ̀dọ̀ àwọn gbogbo àwọn tó ń ṣì lọ́dọ̀ kéèrè ó sì sọ wípé mi ò mọ́ mọ̀kànlá láàájú ní ọgọ́tajà bí ọba ní mi ò mọ́ pé mú yẹn kó lè yóò tún gbẹ̀tàn nítorí pé àwọn èèyàn lè tara rẹ̀ tọ̀nà ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ̀ẹ́nú tí wọ́n ò mọ̀ nípa alukur'an tí wọ́n wá ń sọ ìgbé kọ́rù àtàkùn ìrùlẹ̀ àwùwàlì àtàwé jẹ́mú òyì tó rọ̀. Torípépé èdè lágbáwá tábá ní sàtárọ̀ kéèyàn ó kọ nǹkan àbí kéèyàn ó fa nǹkan. Yálà ó ní túmọ̀ àbí ó ní túmọ̀ wọ́n lè yẹn sàtárọ̀ rẹ̀. Ibẹ̀ náà ti mú mi sọ́rọ̀ jáde rúlà tàbí fàlà èèyàn lè sọ pé wà kọ́dí kàtàkù ayé kọ́dí kàtàkù ní tí wọ́n kọ sínú ìwé tó ń bẹ̀ẹ́lẹ̀ na ń pè ní òṣùwọ́ dáhùn rẹ̀ ní àsàfíìr al'awwali ayé al'ajidad wal'aba báwa náà ṣe wà yí a bá wọn ìtànkan nílẹ̀ tó jẹ́ àrọ́bá lórí àwọn tí wọ́n bí wa táwọn náà gbọ́ lẹ́nu àwọn tó bí wọn ṣùgbọ́n tá a bá ní káàtọ̀ fún àwọn ìtàn yẹn àwa náà mọ̀ pé kò tó sọ bẹ́ẹ̀. gbogbo ìtàn ìjàpá obìnrin lọ dáko tó ẹ̀ gbẹ́tọ̀ ìrọ̀ ni gbogbo ìjàpá ti dáko tó lè gbọ́kọ̀ ni. síbẹ̀síbẹ̀ síbẹ̀ náà ààyè tó máa sọ̀tọ̀ náà gbogbo ìyẹn ìṣúrọ̀ ni wọ́n àfàbírò àwọn àlejò irú rẹ̀ náà ni ìtàn òdùdú wa tó fi bó ṣe wà lákọọ́lẹ̀ nínú ìwé tó amàgbéra ẹni ìpè ayé ilẹ̀ ẹ̀sẹ̀ ló ti bẹ̀rẹ̀ olùdúwà ó mú adìẹ àti ìpẹ́ díẹ̀ lọ́wọ́ wá dàálẹ̀ adìẹ wá ń tan ìpẹ́ yẹn níbi tí ayé ti sọ áyí ibẹ̀ náà ń pè níbẹ̀ jẹ́ ìgbéró irú àwọn ẹ̀yẹ òṣùwọ̀n wọn. àwọn aláìgbàgbọ́ wọ́n wá fi rú nǹkan bẹ́ẹ̀ júwe Al-Qur'an wàkọ̀ọ̀lú wá bá fi rúlà àwùkọ́ọ̀lú O Ó ń bẹ bẹ́ẹ̀ iná lónìí. ẹlòmí látara ọmọ kan yóò ní Al-Qur'an yẹn ànábì náà ni ó kọ́ torí pé àwọn ìtàn míì náà wà sọ pé ah, ló ti lè lọ ẹ fi àyìnbó kan ti mà àwọn tó wà báyìí náà tí àwọn baba ńlá baba wa ìtàn tí ò rẹ́sẹ̀ múlẹ̀ òun ni wọ́n kó jọ pọ̀ nínú alukur'an láàyè ní nínú alukur'an ọlọ́run ọba ní àwọn aláìgbàgbọ́ وقالوا أساطير الأولين اكتتبها فهو تملى عليه Nínú ṣúrájú Fùrùkọ́ọ̀nì, ọlọ́wọ́ bá ní àwọn aláìgbàgbọ́ wa kọ́ọ̀lù àtàkùn rúlà ọ̀wà Wọ́n tẹ́rí àkójọpọ̀ ìtàn ha. ẹ̀dàkùn ẹ̀ sọ kí ló dé ẹ̀lẹ̀ ìkìtàtàbà ó yàtọ̀ sí kàtàbà ìkìtàhálà ìkìtàtàbà ha ó ń tàtà búrú àbá ó ń tọpa àwọn èèyàn kí ẹ̀dàkùn kúlẹ̀ yìí náà ti gbọ́ kúlẹ̀ yìí náà ti gbọ́. àsìkò tí wọ́n máa ń lọ àsìkò táwọn èèyàn ní mọ̀ ẹ̀mí nídàájú táwọn èèyàn ti jáde yóò sáré jù lọ. كتبها فهي تملى عليه بكرة وأصيلا wọ́n ní ọ̀rọ̀ ọmọ gbà lọ́dọ̀ àwọn tí wọ́n ń pè é lọ búkúrò àtà yóò jùlọ ní dájí láàárọ̀ tó bá tún dàkálẹ̀ yóò lọ gbà tó bá tún wá ju mọ́bàá ìgbé àmọ́dọ̀pọ́lọ̀ ló lọ. wọ́n parọ́ bẹ́ẹ̀ máa nàbí wọ́n parọ́ bẹ́ẹ̀ málùkọ̀ ánì ọlọ́láwọn tó wá ń sọ nǹkan wọ̀nyí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀kánì gbogbo tó ń sọ̀rọ̀ pẹ̀lú tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wá ń tara rẹ̀ sọnù gbanilé Ọjọ́ ọba ni tí wọ́n ń ṣe ni kò sí yóò bí fún wọn jù wípé òbí ti bí ti ẹ̀ṣẹ̀ ńlá náà ni a dì lé wọn lọ́rùn tó bá dúdọ́ gbẹ́ndà ìpè ámẹ̀ látara pé wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀. Yóò di ọ̀ràn sí wọn lọ́rùn káàmì látàá ní yóò tóbi ju tí wọ́n rò lọ àkójọ tá a wá ṣe yìí náà. lẹ́sẹ̀ rẹ̀ wá tó bá àwọn ẹjọ́ ọlọ́ ọlọ́run ọba ní kàmílà táyà ọmọlùkìyà náà. Kò wá lè gba lórí ẹ̀jẹ̀ tí wọ́n nìkan. Gbogbo àwọn èèyàn tó bá ti pa ọ̀rọ̀ tí wọ́n sọ yìí sọ̀rọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ táwọn yẹn náà wọ́n bá túnṣẹ̀ wọ́n kì í ju ilé wọn lórí tí ọ̀gbẹ́bẹ̀ wọn kó lè púpọ̀ níbẹ̀ láti rí mú jáde òdúwọ́rọ́mù àwọn alọ́lọ́rí gbogbo rẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ó ń bẹ níbi kéyìn ó máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́ gbogbo rẹ̀ ẹ̀yìn láì fàá èyàn lè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ayé ṣùgbọ́n tó bá ti kan ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ téèyàn ó bá ti mọ̀ téèyàn dákẹ́ torí pé tó bá lọ sọ nǹkan tí ò rí bẹ́ẹ̀ táwọn èèyàn gbà bẹ́ẹ̀ tábẹ̀rẹ̀ sí ní wù kiri tábẹ̀rẹ̀ sí ní fi ń ṣiṣẹ́ tó bá di gbọ́dọ̀ dá lè fi bá ju wọ́n lè wọ́n àfáà tó wù ìgbà tó wàá wọ ẹ̀yìn rẹ àwọn èèyàn lọ bí ẹgbẹ ẹgbẹ ẹgbẹ̀rún gbogbo ọlọ́run tó gbọ́dọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ lọ́tọ̀ ó wọ́n tún wá di ẹgbẹ́ gbogbo àwọn ẹyẹ náà ó tún di ilé ọlórí ọlọ́run bá nílé yàmílù ọ̀záàrọ̀ ọ̀hún ká ní látàrí ọ̀hún ẹ̀sìn àmà. Ọlọ́run ọba ní tí wọ́n ṣe ní yóò jẹ́ sábà ní èyí tí wọ́n rí wu òbí tí bí ti ẹ̀ṣẹ̀ lé wọn lérí tó bá dìgbà ẹgbẹ́ ìpè ámà. Bákan náà ni wọ́n tún nífẹ̀ẹ́ nínú ẹ̀ṣẹ̀ tí gbogbo àwọn tí wọ́n tara wọn sọnù. Gbogbo ẹ̀rẹ̀ ẹni látara ọ̀rọ̀ tí wọ́n sọ fún wọn lórí àìmọ̀kan, látara ìmọ̀kan tàwọn ẹni ẹ̀nà tí wọ́n gba ìmọ̀kan tí wọ́n sọ di mímọ̀. Gbogbo ẹ̀ṣẹ̀ táwọn ẹni bá wá ṣẹ̀ pátá, àwọn tí ó sọ ọ̀rọ̀ àìmọ̀kan fún wọn ó nípìn bẹ́ẹ̀. Ah, Ọlọ́run ọba ní ó burú jáì kí wọ́n wá dirú òbí fi ìṣẹ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ rùyàn lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ kẹyàmà ẹ̀ṣẹ̀ tí ó kọjá imagination ẹ̀lẹ́ àtẹ́mi ah, náà mú tó tó báyìí ayà yìí àfáwà alhafiz inú kẹfẹ́ wọ́n tẹnu bọ́ in tí wọ́n padà mú jáde ńbẹ̀ náà ní wípé àṣẹ́ṣẹ̀ tó tóbi ó ń bẹ níbi kéèyàn ó máa sọ kéèyàn nínú ẹ̀sìn torí pé ṣìnà yẹn ò ní máa lórí ju ẹnìkan gbogbo àwọn tó bá gbọ́rọ̀ lẹ́nu rẹ pàápàá jùlọ tó bá wá wà nípò ẹni táyé gbọ́rọ̀ ẹ̀ sọ́ra ṣe jẹ́ kí mi ò mọ́ yóò pọ̀ Imam Malik Imam Darul Hijra to bímọ Imam Malik jùjọ tó wọ́n béèrè béèrè tó lé ní èsì lọ́wọ́ èyí ń kọ́ mi ò mọ̀ èyí ń kọ́ mi ò mọ̀ tí wọ́n ń jà àwọn ìlú gbà ìbéèrè kéékèèké ìmáàmù Málíkì ló wọ̀ wọ́n ń táwọn ìmáàmù Málíkì tí wọ́n bóyé rè làwọn fi yàtọ̀ sáàfà tòní ṣé gbogbo nǹkan lèèyàn lè mọ̀ ni ìgbéraga ní máa bì àti gbọ́ pé mi ò mọ̀ ní ẹnìkan wọ́n béèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀ lápòjú ẹ̀kẹ́ ẹ̀ dákun ọ̀nà ìjù ìta ògbórí ní mọ̀ fún ní ti dé tó tà tẹ nà án gbẹ̀ dé sásá ẹ̀tún kọ̀tínú ah, ẹnìkan wá ní ah, ní sọ̀nà ìjù ní ìbẹ̀rẹ̀ èmi ọmọ yìí kí wá nílé ọmọ náà àbùkù kéré títí sùnyà lọ́nà àbùkù orí ìdánilẹ́gbẹ́ èèyàn nílé ọmọ wọ́n mú yẹn sí èyí ni kò sí tó sì di ìgbéraga ní pé àti gbọ́ kí wá nílé ìmọ̀nà wọ́n á wo torí ìgbéraga tí wọ́n ní ẹni tó wá fẹ́ lọ ju ìta ògbólú bìní tó ti lọ bára rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ nínú ìmọ̀ nínú ẹ̀sìn gbogbo rẹ̀ lórí àìmọ̀ kan yóò ṣe àwọn èèyàn tó pọ̀ lọ́rọ̀ ẹ̀wọ̀n tó fún ayé ẹlòmí ó ti pé àti ẹ̀mọ̀ yìí láti ọ̀sọ̀ pé ẹ̀ṣẹ́ lọ́gbẹ́gbẹ́ káà fún sọ́ra bẹ̀rù jọ́gbọ́ òjò níwájú ọlọ́run táwọn ọmọ òjò lẹ́yìn ọlọ́run àáfàá yìí lórí ìgbà al-imam ibn kathir alayhi rahmatullah wọn wà ìdá kílẹ̀ àhùláyé mùkàdìdì ìgbà tí wọ́n bá ń bi àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run nírọ̀ kí lẹ lè sọ nípa ìwé tọ́lọ̀ ń sọ kalẹ̀ fánilẹ́bí sọ́lá rẹ̀ sọ́lá kọlù kọlù mọ̀rìndí na anìjàwà lẹ́ni tí ò fẹ́ ṣòdodo lẹ́ni tí ò fẹ́ dáhùn ìbéèrè tí wọ́n ti wọ́n wọ́n ní ọlọ́wọ́ sọ kalẹ̀ tí ẹ̀fà àwọn èèyàn míì tó bá ọ bí wọ́n máa ta ni a tàbá tó ni wọ́n bá wù ṣùgbọ́n ipò tí wọ́n wà ipò ó kọjá kéèyàn ó dá ọ̀rọ̀ padà sí wọn lẹ́nu wọ́n ní kò sí tọ́lọ̀ ń sọ kalẹ̀ fún Ìjẹ́ orí tó ń kà fún ìyẹn ìtàn kan lásán ni táwọn kankan kó jọ nínú ìtàn àwọn àrọ́bá bàbá ńlá bàbá wa. Ayé mọ̀ àkúrù mi kútù bí i mọ́tàkọ̀tì yẹn. Pé gbogbo ojú ń sọ yẹn, ó yọ kàwé kan, ó yọ bẹ̀. Àwọn ìwé kan, ó yọ káàkiri lókùn pè ní Kùrọ̀lá. Ọlọ́run ni àfọwọ́ ìgbọ̀n kẹ̀kẹ́ wọn ni tí Ọlọ́run bá ń sọ fún wa nílẹ̀. ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يدينونهم بغير أي إنما قدرنا عليه Ọlọ́run ọba wá ń jẹ́ kó yíwa wípé pẹ̀lú tí wọ́n ń sọ àwọn ọlọ́run ajé wọn máa wí bẹ́ẹ̀ lèyàtà hàmàlú àwùjọ ọ̀rọ̀ kí wọ́n lè fi orí ìlú òbí sí ibi ẹ̀ṣẹ̀ ìjọba ìdàkẹ́ àmàlẹ́ wàmín àwùdárin lẹ́bí na yẹ̀tẹ̀lẹ̀ òunàkùn bákanáà wọ́n tó nípìn nínú ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tó bá tẹ̀lé wọn lórí tí wọ́n mú láyé wàlẹ̀ àyẹ̀kúnàkùn gbogbo ẹni tó bá bá wọn lọ níbi ọ̀rọ̀ àìmọ̀kan tí wọ́n ń sọ pátá gbogbo ẹ̀ṣẹ̀ táwọn ẹni náà bá ní iye èèyàn tí wọ́n rí fún wọn jẹ́ ẹni tó sì wọn lọ́nà yóò nípa nínú ẹ̀ṣẹ̀ wọn ayé yẹ̀sírù àléyìn mọ̀kàtí àtùbọ̀láàlì in fi àǹfóṣe in wọ̀kàtí àtùbọ̀wá in lọ́rẹ́ ìrìn wọ̀kùdá ìkùlá ìkàbí anábi sallallahu alayhi wa sallam anábi wá kama sí ọ̀rí anábi ní man dáa ila huda gbogbo ẹnikẹ́ni tó bá fi ìmọ̀ bọ́ àwọn èèyàn tó pe àwọn èèyàn lọ síbi ọ̀nà mọ̀ òdodo tó ṣe pé bọ́lọ̀ ń ṣe wí náà ló wí bánẹ́bí ṣe wí bẹ́ẹ̀ náà ló wí káwọn èèyàn fojú kéré ẹ̀ èdè ó bẹ́ẹ̀ yìí tí ń rí lọ́dọ̀ àwọn èèyàn kan ó rí pé tó ń bá gbogbo ẹnikẹ́ni tí ó bá sọ òdodo tó pèpè كان له من الأجر مثل أجور من اتبعه onídọ̀ ní ìgbàládá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá tún wá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ táwọn náà tún ń lò lódogun dèédé ládá tí gbogbo àwọn ẹni tó gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ó gbà ọlọ́run ó sì ju ládá fún ẹni tó jẹ́ sábà bí mọ̀ láwọn ẹ̀ láyé kútu dáálé ní ojú rí iṣẹ́ ládàá gbogbo àwọn tí wọ́n gbódodo tí wọ́n tẹ̀lé yìí kò ní dínkù bẹ́ẹ̀ sì ni àlékún àlékún yóò máa bá lábẹ́ tó jẹ́ sábàbí ìmọ̀nà fáwọn èèyàn. bákan náà wọ́n máa ń dá ilẹ̀ ọ̀bọ̀ dáadáa gbogbo ẹnikẹ́ni tó bá pe àwọn èèyàn lọ síbi ìṣìnà tí ń pe irọ́ lódodo fáyé káàní àléyìn mi ní ìsìn ní nífìlù àbá mọ́ni sàdáà ẹsẹ̀ yóò máa bẹ fún lérí ìṣìnà tó ń pa àwọn èèyàn sí bákan náà gbogbo ẹ̀dá pátá tó bá wá tara rẹ̀ sọnù ẹsẹ̀ gbogbo àwọn ẹni yẹn pátá yóò tún lẹ́pẹ́ nínú ẹ̀ láyé kótó dáríkà ní àtàrí ìṣẹ́ eléyìí ò ní sọ pé káwọn tó ṣìnà látara ẹ̀rù mọ́jìyà o wọ́n ìyá ti wọn látara pé wọ́n tẹ̀lé ní ó wọn lọ́nà ẹni tó wá sì wọn lọ́nà yìí yóò wà tó mẹ́sìn lórí ẹnì kọ̀ọ̀kan tí wọ́n sì nà látàrí. wọ́n àdéhùn mọ́kọ́rọ́dún fi sọ̀rọ̀ ní Muslim àdéhùn ń bẹ́nu síra àfọ́ àwọn Muslim nù àdéhùn àfọ́ àwọn rẹ̀. a olóòtú otu mi ri wùsẹ́lẹ̀ otu olóòtú ri tó bá ti gbogbo àfáà ló dúró lórí ìta wí yìí tẹ́rù gbà kó wá ọjà mọ́mọ̀jẹ́ ń sọ sí ìmá mọ́mọ̀jẹ́ àwọn ènìyàn sọ yóò sì bẹ́ẹ̀ ni àwàláwúwẹ̀ àwàláwúwẹ̀ òtún sí ọ̀rọ̀ mi ẹnìkan ó ti sọ̀rọ̀ kájú pẹ́ mọ̀rọ̀kó tó tọ́rọ̀ ń sọ ni wọ́n sọ pé ẹ̀rọ mi tẹ bá ti wà nú àwẹ̀ bẹ bá ń ṣe nǹkan oṣù ìrún nìkan lẹ lé kí ẹ máa gbà wẹ́ lọ wọ́n á retí tó bẹ́ẹ̀ yóò tẹ̀ lẹ́rìí kan wá ẹ má da gbogbo àwọn àbá ẹ lóhun ẹ tó bá níbẹ̀ bá ṣe nǹkan oṣù ẹ má gbà rẹ̀ ẹni kọ́ bẹ́ẹ̀ rẹ̀ wá. ṣé lè yàwó rẹ̀ àbá kan ò sọ̀rọ̀ wọn kóbìnrin máa ṣe nǹkan oṣù kẹ́ẹ̀sì ló máa gbà rẹ̀ lọ. gbogbo àwọn wọ̀nyí kú ta pàápàá jùlọ àdánwò social media ẹ̀ wọ́n ajá bẹ̀rù ọlọ́ torí pé gbogbo ń tá a sọ tó jáde lórí ahọ́n wa á àkáǹtì eléyìí burú púpọ̀ máa ń pàá jùlọ tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ kò sábùkù ń bẹ̀ kódà ìfẹ́ rí dání kéèyàn tó la ní ọmọ ṣárọ̀fù ni iyì ni àpọ́nlé ni fún ọ lọ́dọ̀ ọlọ́ sọ nǹkan tó ń ní ti gbéraga ó sọ ni ó tún ṣe àwọn ìyàwó náà gbogbo àwọn tátara ó tún fojú kó ẹ̀ṣẹ̀ tí wọ́n náà ọlọ́nkọ́ mọ́lẹ̀ ẹ̀ṣọ́ wa ń Now, ààrẹ yìí ndị tú yìí, tí ọlọ́wọ́ bá mú ń bẹ̀, òun náà ni kò tú ọ̀rọ̀ tó alqawli bìláì, alqawli na-enye bìláì. Èyí náà sì ń jẹ́ erí pa ìgbéraga, torí tí tí wọ́n máa ń sọ̀rọ̀ nínú ẹ̀sìn ọlọ́ láì nímọ̀ láti fi ṣe àwọn èèyàn lẹ́nà bẹ́ẹ̀ bá wo inú báyà wọn olùgbèrágà ni wọ́n lọ́wọ́ bá fi sọ fún òun nífẹ̀ẹ́ sí gbogbo ọlọ́wọ́ bá tó wá ń tẹ̀lé síwájú náà ayà tó tẹ̀lé yìí dá tó yìí ọ̀dùnmọ́kọ́rọ̀ lẹ́bí náà ní nǹkan ti lè rí ọ̀dùnmọ́kọ́rọ̀ وعلى الله نعلم من القواعد فضل عليهم الدم فضل عليهم الدم من فوقهم وأتاهم العذاب من Ọlọ́run ọba tí ó lára ẹgbá ó ń bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'ani, káfí lè mọ̀ wípé gbogbo ẹni tó bá gbé irọ́ lọ́wọ́ gbogbo ẹni tó bá gbé àbòsí lọ́wọ́ gbogbo ẹni tó bá gbé ète ìtàjẹ tó gbé lọ́wọ́ bá ti rí rẹ̀ ò bá tún láàárọ̀ bó bá dalẹ̀ àti rí òtò èyí ni lọ́lọ́run tẹ̀lé bọ̀ bá sọ wípé ẹnu rẹ̀ gbà ìgbà mi ń bẹ ẹni tí ó máa parọ́ láyé fẹ́ pọ̀ rẹ̀.

gbogbo tí èèyàn fi pamọ́ ní kọ́ọ̀ tákọ́ ilé ni mùnàfíkì náà fi kí ni yá máa máa lọ láti bí ìlànà gbogbo ilẹ̀ kó pẹ́ lórí ìbàjẹ́ tó kó tó jáde láyé àti ìlótú tọ́lọ́mọ bá ti sọ wípé kọjú mọ́kànlá lẹ́bi nínú kọjú yẹn ọlọ́mọ bá ní ti wọn kọjá kọ́kọ́ ọlọ́mọ bá ní àwọn tó ṣáájú wọn náà wọ́n ti pe rọ́lódodo

Ọlọ́run ọba ó sọ Al-Qur'ani kalẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá. Qur'ani, ọlọ́run tó náà Qur'ani, ọlọ́run ọba ní Anjalnáwò, Qur'ani na Arabiyyan la'allakum ta'qilun. Thank you. Ọlọ́wọ́ bá dá sọ Alkùránì yí kalẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá. Kẹba lè pápọ̀ yọ̀rọ̀ lọ jìdòjìdò, torí pé dè náà ó pé púpọ̀, ó sì kó ìtumọ̀ tó pọ̀ sínú. Kí ló ti máa fi sọ lẹ́yìn pé ta báwo jọ irú ọ̀tọ̀ ni ṣùgbọ́n èdè lárúbáwá tí lárúbáwá ṣe é sọ̀rọ̀ classical arabic ọlọ́run fi jọkùnrin á kí ni wọ́n gbà lérò tí lárúbáwá wí kí ni túmọ̀ tí wọ́n wí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe ń bẹ ní èdè yorùbá sọ ẹni tí yorùbá ọ̀tọ̀ ni tí ó tù sí yorùbá tá a bá nínú áyà yìí ọlọ́run ọba nípa àtàlọ́ òbònìyà náà nínú ìkọ̀ wáyé ọlọ́run ọba ní kátù lọ́gbọ̀nda fàtà lọ òbònìyà náà nínú ìkọ̀ wáyé ọlọ́run ọba wá lọ ilé mọ́ wọn lórí mo lọ yẹ lé wọn látara òpó tó ń lé wọn dúró. Jọ̀mọ́ ẹ mọ́ kápánù, ẹ mọ́ títúlì, ẹ̀yìn ẹ̀yọ̀ sílà, kí ló jẹlẹ̀? Yọ wálẹ̀. Ọlọ́run ọba ní fọ̀kọ́rọ̀ alẹ́ yìí mọ̀ sí àkókò ní ọ̀pọ̀ òkè yìí. Wọ̀n àjàalé ó bá jálù wọn mọ́lẹ̀. jẹmọ́ nípa tájà bá ti sí tó já gbogbo tí ń bẹ̀ẹ́nu lé tẹ́ẹ̀dà sọ̀bọ̀ tẹ́lò lórí ìdà gbogbo ìdára yìí pátá ìtumọ̀ rẹ̀ náà ni pé ọlọ́run bá jèrè wọn kìí ṣe pé ọlọ́run ń gbé lébẹ̀ ọjọ́ ṣùgbọ́n dára ọ̀fẹ́ ẹ̀sọ́ fún wa ní gbogbo ohun tí wọ́n pè kí wọ́n dé mọ́nu ilé kí ọba padà tú síta àṣírí wọ́n padà sí ìtumọ̀ rẹ̀. Mọ́ wà lọ rẹ̀ pé àbí ọlọ́run ní kún ó gbé ìdòdà lọ wo lè wọ́n kù tí lábá sọ bẹ́ẹ̀ èyí tí ọgbà lérò ní wípé ẹ̀rí pé gbàmí náà ti wọ́n sọ̀rọ̀ yóò ẹ̀kọ́ yóò tó tún mú mú kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ni wọ́n sọ sí. Gbàgbó ní fífẹ́ lọ ẹ̀kọ́ tó ẹni tí ó pẹ̀lú báyìí nígbà wọ́n sọ ní bá a ti tó wí ilé ìṣẹ́ àwọn ọmọ ti sìn ní tí wọ́n sọ wọn ẹ̀ fóyí sí ẹ̀ fóyí sí wọn á ah, kò sẹ́ni tó gbọ́ Yorùbá mọ̀ ẹja ń bá kàn ah, ẹ̀sìn pẹja ní ah, kò tí tí Yorùbá bá ní ẹja ń bá kàn ó ti ní ìtumọ̀ ṣùgbọ́n ìyàbá wa gbogbo ìlú ti ń dáwó àwọn èèyàn gbọ́ Yorùbá mọ̀ ìbúta láàgbọ́ náà àgbé ìbò náà o àgbọ̀ náà àwa wà láàrin méjì èyí ìbò náà kò yanjú yóò bá dáásún tó dédé wa náà kò tún yanjú áyà yìí ìtàwọn ọba ń sọ fún wa ń bẹ̀ ní wípé bọ́lọ̀wọ̀n ọba tó bá fẹ́ dójú ti ẹ̀dá pátápátá òpó tó gbé lérò ó kú àṣírí ilé abẹ́ bàbá fẹ́ kí àṣírí ilé ó tètè yí ìjẹ̀tẹ̀ máa yọ páànù ọjọ́ àmọ́ pẹ́ ẹ̀yẹ ẹyọ ẹwọ́ gbogbo pínà nígbà tí pínà bá ti wó kí ló jẹrẹ ìgbà tí bẹ̀rẹ̀ lókè ọwà lẹ̀ kó làkọ̀ bá jẹ alájà náà lógún gbogbo tí bẹ́ lókè yóò wà lẹ̀ tí gbogbo tí ẹ fi bu omi lé tó bá ti sí kedere lè mọ́ mọ́ gbogbo kẹtẹ́ rẹ̀ mọ́ gbogbo bẹ́ẹ̀ gbogbo tó wà bẹ́ẹ̀ ẹ̀ wà àṣírí kìí Ọlọ́run bá tẹ́ ẹgbẹ́ fún ìyẹ̀ wa wípé kọ̀dù mọ́kànlá lẹ́dí lẹ́mí kọ̀ sí Àwọn tí wọ́n tààjú wọn àwọn náà wọ́n ti gbéṣe lórí ọ̀rọ̀ ọlọ wọ́n bá ìmọ̀ wọ́n pè irọ́ lódodo. Ọlọ́run ó wá lọ òpó tó gbélé wọn dúró bùnìyànà wọn bùnìyàn bùyù òpó tó gbélé wọn dúró ọlọ́wọ́ bá wá lọ iye òpó náà àtàrù bìmánà hàgbàwù ìjìtàkìtàkù ọlọ́wọ́ bá ó iye òpó náà mọ́ wọn lórí nínú ìkọ̀wá àti bí òpó yẹn lọ́rùn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹ̀lé wọn lórí Àjá wá wọn lórí. Ìyá ọlọ́pọ̀ bá wá jẹ́ kí wọn. wọ́n òun rárá pọ́lọ̀ ọba ti lè gbá wọn. Àti tó láti rí ti bò ìbẹ̀lẹ̀ ìtọ́sì Kí ni ní tafsir àfáwọ̀ alhábìlì nùfẹ̀tẹ̀ alẹ́ rahmatullah wọ́n ní fa'atallahu wa qawluhu fa'atallahu bunyanahu min al-qawa'id ay ijtabta'u min asli òpótópólé wọn dúró yìí ọlọ́run bá yẹ ó wù sí gbòǹgbò sí gbòǹgbò wà á tọ́lá amálà ń wà á gbogbo tí ayé fi ń kà wọ́n tó èèyàn gbogbo tí wọ́n fi rọ́pò jọ gbogbo yìí tí wọ́n fi irọ́ àti ìtànjẹ tí wọ́n fi kójọ láyé kátó jáde láyé lọ́wọ́ tá lára wọn. ثم يوم القيامة يخزيه أما عيسو كثير من آية يظهر فضائعهم wọ́n ní ya ọ̀rọ̀ yẹn náà ní wípé ọlọ́run ọba jẹ́ kí ẹ̀sìn wọn hàn jẹ́ wà máa ká náà tẹ̀jú ló ń bẹ̀rẹ̀ nírò gbogbo orúkọ́lá ọba ni yóò mọ̀ tó gbóná sàrọ̀ ọ̀kẹ́ ọlọ́run ní jẹ́ ní bẹ́ẹ̀ tí gbogbo àṣírí oníkálukú ó tù ú bọ́lá ó ti wá ṣe fún wọn láyé ń bì nínú àyèsù ọ̀rún ọlọ́run tún mọ̀ tún gbígbọ́ ògbà kìyà mọ̀ ọlọ́run àti kàlùkìyàmà ọlọ́run mọ́jú kárí kankan bọ̀. nínú sẹ́yìn wá bí lẹ́sìn ayé àkàlùkìyàmà òun náà ní wípé mọ́pẹ̀rọ lóbùrú náà pàápàá jùlọ ní ibi ẹ̀sìn ọlọ́run bóyá torí owó bóyá torí ipò bóyá torí ọlá ó fi ń yí òdodo òun yí lójú òun pe irọ́ lódodo fáwọn ẹ̀sìn ni àtúbọ̀tán rẹ̀ láyé àtijọ́ gbogbo ọlọ́ni tún ma yawmal qiyamati yukhzihi ọlọ́ni tó bá tó bí ọgbọ́n dà kìyàmà a ó fi wọ́n ṣẹ̀sìn nínú ẹ̀sìn náà fi wọ́n ṣe náà ní pé wọ̀yẹ̀ kú lọ ayna shurakaya alladhina kuntum tushaqqun ثم يوم القيامة يخزيهم ويقول يا سلام كنتم تشاءون فيه قال الذين أوتوا العلم إن الجزية اليوم أكتم عليه آمين رغبا ويقول أين شركائي الذين كنتم تشاقون فيه Wọ́n rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àmàbí wọ́n lè Ó bá ní lọ́dún pé àlùkìyàmà ìgbé tọ́ ẹ̀sì dé báyìí. Gbogbo ìfẹ́ gbónílé tẹ̀sí ìpèrọ́ lódodo. Gbogbo àwọn tẹ gbáràkì nínú àwọn ẹ̀dá ọlọ. Gbogbo àwọn tí ẹfẹ́ tọrọ tọrọ ni wọ́n pàtàkì lẹ́yìn yíjú tọrọ wọn dálọ́ alẹ́ iná fún tó ń dùn ṣáàkù nàbí àwọn tó ṣe wípé torí tí wọ́n ẹ̀ ń fi gbìjà wọn. Al-Imam wọ́n ní alladhina kuntum àwọn tó ṣe wípé torí tí wọ́n ẹ lè yànyàn lódì torí tí wọ́n ẹ lè gbógun ti yàn báwọn bá sọ pé bẹ́ẹ̀ ni tọ́lọ́ bá sọ pé bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ̀ tó bá sọ pé bẹ́ẹ̀ kọ́ ọ̀tọ̀ náà yóò kàn tó síyàn lọ́dọ̀ àfi kó sọ pé bẹ́ẹ̀ kọ́ kó sọ pé bẹ́ẹ̀ ni ọlọ́run bá ní gbogbo àwọn tẹ wá ń gbìjà láyé gbogbo àwọn tó pàtàkì lẹ́mìí jù tọ́lọ́run ọba lọ àwọn wa dà lónìí. الذين كفروا Lábí ń sọ fún wa kò sí bó ṣe apá rẹ̀ tó lérí òdodo lóbi bẹ̀rẹ̀. Bá fẹ́ ní bá sọ tó tako tọ́lọ́ nígbàtí èèyàn bá fún ẹlẹ́ṣẹ̀ ó wà ní tó sọ fún àwọn aṣọ òun ó yàtọ̀ sódòdó. Ìtẹ́lẹ̀ ṣùgbọ́n tó ní wípé à tọba ti fún òdodo lọ ní àdúgbà táwọn àfa àwọn òṣìṣẹ́ òṣìṣẹ́ òdodo náà ara ọ̀ ṣé gbogbo nǹkan là fún àṣẹ. àjọ̀dá ẹni tó sọ bẹ́ẹ̀ pé ń bẹ́ẹ̀ ń sọ yìí kódà kọ́ lọ́hùn-ún kánàbí ò sọ ń bá àfa wa pẹ̀lú bímọ wọn ṣe tó tí wọn ò ní sọ kọ́ tó jáde láyé kò lè dé òótọ́ gbogbo yóò fún ìdàlùkì yá mọ̀ ṣùràká lọ́dọ̀ sí àwọn èèyàn gbogbo àwọn táwọn èèyàn fi sípò ọlọ tí ò gbé kí wọ́n gbọ́tọ̀ lọ tànẹ́bì tí wọ́n wá ń sọ pé tí wọ́n bá ti ṣe òdodo tí wọ́n ò bá ti ṣe kìí ipò ṣùràká lọ́lọ́ yóò fi wọ́n sí jọ náà ọlọ́wọ́n bá ní àmà bí wọ́n léèrè níjọ náà. Ilé bí wọ́n lẹ́rẹ̀ wípé àwọn akẹgbẹ́ mi láyé àwọn tẹ́rẹ bí wọ́n sípò ní ọ̀rọ̀ tùràkáríyà àwọn tó ṣe pé àyè tó yẹ kẹ́ ẹ̀sùn ní ọlọ́run ọba sílẹ̀ bí wọ́n sì ó lè jẹ́ èèyàn ó lè jẹ́ ìjọ̀nú ó lè jẹ́ mọ̀lẹ́ríkà ó lè jẹ́ iyì ẹlòmíì tó ní gbogbo ẹgbà yìí yóò sì tẹ òdodo mọ́lẹ̀ ọlọ́wọ́ àmọ́ bí wọ́n lè rìn níjọ́ الذين كنتم Àwọn ènìyàn kan fẹ́ lẹ́yìn ìtàfà àwọn tó bá kú sàádé wọ́n ní àdínlẹ̀ náà tèyí ọ̀la yìí. Ṣùgbọ́n tó bá ẹgbẹ́ lò ní ìjókú sàádé wọ́n náà ah, sàádé ní mú ìjọ́sọ̀ mọ̀ dáa. Àmọ́ tó bá ẹgbẹ́ lọ àfá àwọn ló ti jáde wọ́n náà ah, àfá àwọn ah, ẹlùtí wọ́n gbà á gbogbo àwọn tẹ́ẹ̀sọ wọ́n ti ṣọ̀ràn káà ẹ̀ẹ̀tù wí níwájú ọlọ ọlọ́wọ́ fún wàá sọ wípé ayé na ṣọ̀ràn káà ìyá lẹ́bí ìnà fún tó ń tó ṣàkó nà bí Àfáwà ìmú tẹ̀síìrì wọ́n jẹ́ ká mọ̀ wípé alladhina tushaqquna fihi wọ́n ní túmọ̀ rẹ̀ náà ni wípé àwọn tó ṣe pé tuharibuna wa tu'aduna fi sabilihi ayna hum an nasrukum wa tẹ́ ń torí rẹ̀ bóra álẹ̀ ẹ̀ tàbí torí bẹ́ẹ̀ ni yìí ni wọ́n lójú yìí ọlọ́wọ́ mọ̀ béèrè ìjọ náà àwọn wa dà lónìí kan gbà lè sá lọ. Wọ́n bọ̀ wọ́n Èyí tó wá parí áyà yìí, ọlọ́wọ̀n bá wá jẹ́ kó yẹ wa wípé àwọn onímímọ̀, àwọn náà làwọn tí wọ́n máa ṣòdodo, kódà kó dodo yẹn ó bá wọn rí. Wọn ò ní ìtòrí iyì tí wọ́n fẹ́ rí kẹ́dọ̀ọ́ bòdodo mẹ́lẹ̀. Wọn ò ní ìtòrí owó tí wọ́n fẹ́ gbà tí wọ́n lọ́ òdodo lójú wọn ò ní torí àǹfààní kan tí wọ́n fẹ́ rí sọ́mọ́sí òdodo àwọn bẹ̀bẹ̀ lórí mímọ̀ lóbi jẹ́ pé nínú àyà àrí wípé ahalul ilmi ahalul sadadi wa sawab fi dunya wal akhirah àwọn tábá jẹ́ lódodo láyé ń di olódodo ni wọ́n máa jẹ́ tó bá tún jíjọ́ ó dalẹ̀ kí á mọ̀ olódodo ni wọ́n máa sọ níwájú rẹ lọ ọlọ́run bá nígbà tá a bá wá ń pe àwọn tí wọ́n tẹ òdodo mọ́lẹ̀ láyé nítorí àǹfààní tara wọn bọ́lọ̀n bá wá ń fi wọ́n tẹ̀sí lọ́rẹ́ pè wọ́n síta kí ló mú yín àwọn òṣèlè kí lẹ gbójúlé tẹ̀sí yí ọ̀rọ̀ ọlọ́run lójú padà ọlọ́run ọba níjọ́ náà kọ́ lọ́lọ́dì iná òṣèlè ìmọ̀ àwọn tá a fún ní mímọ̀ láyé àwọn tí a fún mímọ̀ láyé tí wọ́n lo mímọ̀ tí wọ́n fòdodo mímọ̀ hàn tí wọn ò dọwọ́ bu ọ̀rọ̀ ọlọ́run ọba nínú iyì àtàpọ́nlé tọ́lọ́run ọba yóò fún wọn níjọ́ yóò fún wọn lọ́rọ̀ sọ níjọ́ nígbà táwọn wọ̀nyí bá ń tẹ̀sí tí wọ́n ń dà wọ́n síwájú tí wọ́n ń dà wọ́n sẹ́yìn. ọ̀rọ̀ ọlọ́run bá láwọn onímọ̀ wa máa sọ níjọ́ náà níwájú ọlọ́run wọ́n máa sọ pé rí ẹni náà lè fi jẹ́ àà dájúdájú tí ń jẹ́ pààfin ẹ̀sìn inú ilẹ̀ òjìjì àyíyàwó tí ń àti ààbò àti dójútì ẹni tó bá rí ilé ìlú gangan lójútì. ilẹ̀ òjìjì àyíyàwó torí pé gbogbo ẹ̀sìn tó ń bẹ láyé kìí kú sẹ̀sìn gbogbo àbùkù tó ń bẹ láyé kìí kú sàbùkù àti rẹ́ni tó lo ẹ̀wọ̀n lórílẹ̀-èdè yìí tó tún padà di pírẹ́sidẹ́ntì èbí òpin ta lè pè lábùkù àbẹ́sìn náà ṣùgbọ́n ẹ̀sìn tàlùkìyàmà òun gẹ́gẹ́ lẹ́sìn ọjọ́ níjá tó ṣe pọ́lá àwọn ọba ò ní fi ànábì ṣẹ̀sí níjọ náà àti gbogbo àwọn tó gbọ́ ọlọ́run ọba gbọ́ pẹ̀lú ẹ̀ ẹ̀sìn ò ní jẹ́ kí wọn ọlọ́mọdé àfẹ́sí níjọ náà ọlọ́run ọba láwọn tó jẹ́ olùmọ̀ wọn máa sọ níwájú ọlọ níjọ náà والذي يوضع إليه من الفدية yóò máa bẹ aláìríkà fi rí àbáwà al-Hafiz ibn Kathir alayhi rahmatullah wọ́n ní qala alladhina utul ilma wọ́n ní ọlọ́wọ́ bá ní àwọn tó ní mímọ̀ ó máa sọ wọ́n láwọn wo lọ́lọ́run tó kà á sí bí àwọn onímọ̀ wa humu saadatu fi dunya wal akhirah tó bá tún di àwọn onímọ̀ tọ́lọ́ àwọn tó bá nímọ̀ nípa ntọ́lọ́ ọba wí tí wọ́n sì ń lò àwọn tó nímọ̀ nípa ntánẹ́bí tí wọ́n dúró kódà kí wọ́n mọ̀ ìjẹ láyé kódà káyé mọ́ mọ̀ wọ́n kódà káyé mọ́ kà wọ́n kú àlàáfáà àlàáfíìnù kẹfí wọ́n lọ́kà ni wọ́n kí ìtayé nìkan ọ̀gá tún ni wọ́n wọ̀n áhírà tó bá dẹ́gbọ́dọ̀ kìyàmà nítorí والمخبرون عن الحق في الدنيا والآخرة àkìrọ̀ àwọn tí wọ́n jẹ́ irú àwọn èèyàn báyìí ìjẹ́ yóò fi dá wọn mà ní wípé òdodo ni wọ́n máa ń sọ láyé ń bì òdodo ni wọ́n máa ń sọ tó bá tún ti jọ́ gbẹ́gbẹ́ àkìyàmọ̀ ọlọ́run tún pọ́n wọn lé pẹ̀lú òdodo yóò tún sòdodo fàyàkùlù náà ìná wọ́n ni ah ẹ̀sìn tòní àbùkù tòní ti àwọn aláìgbàgbọ́ náà ní ṣe wọ́n fi rinlẹ̀ wípé ẹ̀sìn bẹ níjọ́ náà fáwọn tí ó gbà tọ́lọ́ ayé alfọ̀bí àti wọ̀lá àdáàb ẹ̀sìn ìyà mọ̀hítùlìyàwó bí mọ̀ nǹkan fàrọ̀bìlà yóò àwọn tí wọ́n tún pa nǹkan ní ìpọ̀mọ́ lọ́wọ́ máa lára ẹ̀dúró owó ẹ̀rẹ̀ ẹ̀fà gbogbo nǹkan tí ò sàǹfààní tí ò lè kó nira dání tí wọ́n ń pè lọ́lọ́run láyé ọlọ́run ni wọ́n fẹ̀sìn lọ́gbàgbà alọ́láyé dọ̀gbẹ̀rẹ̀ ẹ̀yẹ ẹ̀ṣẹ̀ tó tóbi ewu ńlá ó ń bẹ níbi kéèyàn ó máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run nígbà ìsọ̀ká torí pò bí kí ti ẹ̀ṣẹ̀ ń bẹ ń bẹ bákan náà gbogbo ẹnikẹ́ni tó bá tún ti ara rẹ̀ sọnù ó nípìn nínú ẹ̀ṣẹ̀ wọn ẹlẹ́ẹ̀kejì alkhisi wal ẹ̀sìn ìdójútì yóò padà ṣẹlẹ̀ fún gbogbo àwọn mùnásùnmí wọ̀lìkàtòrí àtàwọn tòbèrí nílé ayé mahamata tọ́ lẹ́díhìmù àmì bó ti wulẹ̀ ọdún pẹ̀tọ́ mú padà tẹ̀sí ẹlẹ́ẹ̀kẹta ahàlùlẹ̀ ẹ̀lì ahàlùlẹ̀ alìsíyádà fi dúnìyà wal àkhírah àwọn tí wọ́n jẹ́ onímọ̀ tí wọ́n ń lo ìmọ̀ wọn ẹni gíga ni wọ́n lọ́dọ̀ ọlọ́run láyé rí tó bá tún dídọ́ gbọ́dọ̀ kìyàmá برحمتك يا أرحم الراحمين gẹ́gẹ́ bí ṣe wa tí ọba ti parí tẹ̀síìrì báyìí a máa ń tún múra wa létí nípa iṣẹ́ mẹ́sìlú wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ tó ń bẹ yìí abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó má ṣe kó dúró kí ọlọ́wọ́ bá ó fún wa ní àti ọ̀rọ̀ dáadáa léyẹ̀ ká sì fi ẹ̀mí gbogbo àti àlàáfíà káfí lò ó káfí ìdíkọ ọlọ́run ọba ti pípẹ́ láàyè náà lọ́rọ̀ mọ́tì ìyá amọ̀rọ̀mí. iṣẹ́ ti tún sẹ́kù àtàlàyé fún ẹgbẹ́ àyè àwọn obìnrin àti ìyẹ̀ká ìbẹ̀rẹ̀. àyè tó kù ẹnìkan ṣoṣo ó lè lọ gbogbo ẹ̀. sọ́dọ́kọ́ tó ń jẹ́ àríyá gbogbo ọdún tí wọ́n bá ń lò ó wọ́n mọ̀ kọ àkọọ́lẹ̀ fún báwọn èèyàn kan ó ti mọ̀ gba àkọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́ bá fi dáadọ́ máa gba àkọọ́lẹ̀ ládá ní sáàkì àmọ́lówó òkè lọ́wọ́n bá mẹ́ta ìgbẹ́ ẹ̀nù kọ̀ọ̀kan wa láti rí aníbùkátà sí sìmẹ́ǹtì bàbá rẹ̀ ni tó wá játọ̀ sìmẹ́ǹtì kan àbí wọ́n fẹ́ dàrú pẹ̀lú ògbọ́ ọlọ́run àárí nǹkan fi ṣe bàbá rẹ̀ ni tó dá yẹn rìn bàbá rẹ̀ ni tó ní èso ní táìsì tí wọ́n parí gbogbo lẹ́lọ́kù òun kò kalẹ̀ kò ṣe gbogbo ẹ̀rọ kọ̀ọ̀kan wa náà tá ń gbìyànjú lọ́nà kan àbọ̀ náà ní níbi iṣẹ́ ìṣubú ibi tó dé báyìí ọlọ́kùnrin ẹ̀sẹ̀ wà lẹ́sẹ̀ dáadáa tí ọlọ́kùnrin mọ́tò wà ní ládàá àkáǹtì ti ṣe ètò mọ́ṣáláṣí GT Bank zero five one nine nine three four four five nine GT Bank zero five one nine nine three four. 459 GC Bank Darussunnah Islamic Foundation Mosque abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala ilé ìtì abẹ́ ẹlẹ́dẹ̀ kò ṣùwà láfààní ó tó wájú ọ̀la lọ tí a tún máa tẹ̀síwájú insha Allah tí a bá ní béèrè kan àbí méjì náà náà wà lẹ́kọ̀ọ́ fún àbúrò ọkọ̀. ما حكم نهار ha wọ́n ní kí ni ìdájọ́ ààwẹ̀ ẹni tó sùn lẹ́sàn Ramadan tó wá lálà tó ń sún mọ́bìnrin lójú oòrùn bàtí ó sì ara rẹ̀ sẹ́rí gbogbo tó bá ti ṣẹlẹ̀ lójú oorun ọlọ́run ti fi bù wá ẹ lọ mú kọ́ ìdà ní lọ́wọ́ ọ̀pá àná lójú oorun ò lẹ́sẹ̀ ọjẹun lójú oorun ò lẹ́sẹ̀ nínú àwọn kódà èèyàn sùn látàkùnbà òòjí òòrẹ́ ti jí ọ aago mẹ́wàá alẹ́ ló tó bí gbogbo ọdọ́ kí yẹn òwúrẹ́ṣẹ́ nígbà ọ̀bá ti bí màájú rúfin àkọ́rá anìmìnàí àtà ẹ̀sẹ̀ ìkẹ̀ ẹni tó bá ti sùn kò lẹ́gẹ̀ títí dìgbà tí ó fi jí ògbógbó tó tẹ̀lẹ̀ lójú ọ pátákópa ẹ̀ lójú ọ ẹ́ ohun tí lójú ọ ẹ́ gbogbo oríṣiríṣi ìwé ẹ̀jẹ̀ tó bá jẹ́ pẹ́lú ojú ọ èèyàn lẹ́sẹ̀ tó ti wọn láti kọ́lọ̀ ọ̀gá kí ó mọ́lẹ̀ ìṣàánú wa níbi àlákàlà tó jẹ́ gbogbo ojúmọ́ kò ọmọ jẹ́ Bàbá. Àrí. Àyàwójàwó àkúdàyà. Wọ́n ní ìjẹ́ ẹgbẹ́ tó bá ti kú, tó tún lè padà wá sílé ayé. Ìgbàgbọ́ Mùsùlùmí wípé mọ̀mọ́ ẹ̀dá ọkọ̀ mi ìyàmù. Ẹ ní tó fẹ́ lò láyé ló ti lẹ̀ ó ti parí náà ìgbà mí ìgbò èèyàn lè rí ẹni tó ju ẹni tó dúró a lọ ṣe wàlímọ̀ kan níbàrán lẹ́jọ́ mẹ́ta ẹ̀ àbúráìmọ̀ náà wà mẹ́ ẹnìkan náà àwọn ọmọ ìyá wa lágbègbè yìí ó ṣaláìsí láìsí ọ̀pọ̀lọpọ̀ gbàtí màá wò náà wallahi kò sí ìyàtọ̀ rárá bá a bá ti ti wá àwò tó ju ọlá tuntun mẹ́rin yóò tún bú ẹ̀rì múlá òrìṣẹ́ nǹkan ó rí ìjọ́ pẹ̀lú àwọn bàbá oníwẹ̀lúmọ̀ ní yìí aṣọ tó pọ̀ ẹni yẹn náà ẹni tó ṣaláìsí ẹmọ ọ̀yá wa ó nílò aṣọ gbòmí wọ́n á tún wò wò pé bẹ́ẹ̀ máa rí tó fi yàtọ̀ kò sí ẹnu táà ṣe ń náà pé ara abúlẹ̀ yìí o tó pé a nígbàgbọ́ pápúdà àti lágbájá èèyàn máa jọra èèyàn máa kí o èèyàn máa jọra bàbá bàbá ọwá fún òyìnbó ọmọ rẹ̀ ní tó ti ọkàn jíjọ yìí kọjú pé ọ kọ́dà ẹni ẹ tó bá wá sí tẹ̀síìrì yìí tẹ̀síìrì yọ ọ̀fẹ́ sí torí tó bá dárúkọ ẹni ẹ gbogbo aláàmà àwọn èèyàn lọ́wọ́ lágbọ́dá mọ̀ sí ìgbìmọ̀ sọ jíjọ wa nígbà yìí ká wa máa tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àbẹ̀lọ́wọ̀n bá subhanahu wa ta'ala kó mọ́sẹ̀ máa tí ò sí wa a ọjọ́ ti lọ wọ́n ní kí ni jẹ̀rí àṣọ lórí jíjẹun irun wa nínú ṣẹ̀rí Islam a lè jẹ irun wa kájẹ̀ mọ́lẹ̀ àwọn ọkùnrin ni mo ń sọ a lè pa irun wa láwọ ọkùnrin a sì lè dáhùn sí ká máa tọ́jú ẹ̀ ìyẹn lè dáhùn sí kó tọ́jú ẹ̀ ṣùgbọ́n níbi dídáhùn sí ká tọ́jú ẹ̀ nínú ṣẹ̀ríà Islam nínú fíkíù wọ́n máa ń pè nǹkan kan ní al àwọn nǹkan kan bẹ tó ṣe pé ó lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà kì í sọ̀rọ̀ ẹ̀yàn o tí ṣẹ̀ríà bá ní nǹkan lẹ́tọ̀ nǹkan yìí sọ̀rọ̀ ẹ̀yàn tó tá a bá rẹ̀ tó ṣe kò sí láìsí mẹ́ àmọ́ tí n tó lẹ́tọ̀ tó bá lọ forí sọ àṣà wa tí n tó lẹ́tọ̀ tí ó bá lọ nítumọ̀ in tí ò dá nínú àṣà wa ṣẹ̀ríà ó sọ wípé lápòjúwe alùgbàrún sí ó lẹ́tọ̀ọ́ kàmọ̀ tọ́jú ẹ̀ ó wá dá irun sí ó wá ga gègèrè nínú àṣà àti Yorùbá Yorùbá ní ìbẹ̀rẹ̀ wèrè níbi irun kúnkún láti mọ̀ kí ọmọ gẹrun mọ̀ láwùjọ wá ń bí ó ààrẹ lámọ̀ kéwú irú wá ga ọwá àfìfìlà lé bí èkó ẹ̀ bàbá ẹ̀ lábẹ́ òun

hijab ó nínú àwùjọ ti wá ń bí àwọn yóò tó tọ́ tọ́ fún lálàáfíà wọ́n ò kó sọpá ìgbé tẹ́ni tó fẹ́ fẹ́ náà ní ẹ̀yẹ̀ pé ìwé lọ́pàá ọ̀dọ̀ ilé àná òwúrọ̀ olùdáwà aláàlẹ́ ń sọ nínú nínú

so ó dá o lè gé irun rẹ o lè fa irun rẹ ṣùgbọ́n ìṣe ìṣẹ̀rí alòdì sí ni kó o wá fa apá kan kó o dá apá kan sí alùkọ́záwù ló ń pè yẹn Islam ló òfìlílẹ̀ ó fa ẹ̀gbẹ́ kan tó o ní ìta parí àparí yàtọ̀ ọlọ́ọ̀lọ́ba apábẹ̀rún ẹ̀bí lò lọ́pàá lórí gbé bàbá apárí ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ìdájì tí ló tẹ́ pa ibi tẹ́ ìfìjẹ́ bí ó wà ní àà ah, wọ́n ń bọ̀ wá mọ́ ìjọba olóòjú ọjọ́ ìjọba èyí ń yàtọ̀ ṣùgbọ́n olórí rẹ̀ lọ ní bábà oníkan fa ibì kan kan fi wájú lẹ̀ báyìí àbọ̀ ọ̀pá wájú ọ̀fẹ́ yìí lẹ̀ àbọ̀ ọ̀pá gbogbo ẹ̀gbẹ́ ó fi àárín orí rẹ̀ kọ́ sáwùrù ìwọ mùsùlùmí tó bá jẹ́ bábà bábà àyàn ṣe o kọ́dà sáàjọ gbogbo òkun olówó tó pọ̀ kọ́dà ẹ̀ alkọ́dà òun pè bákan náà àṣà dídirun tó gbòde kan tọkùnrin ń dirun lẹ́nìí àmì orí ikú ni o mọ́ntà ṣàbà àjẹ̀kọ́ ní ọ̀rọ̀ nínú ó sàgbó ní ìdírun àfáàwá síláwà ní abárun bíbì nígbẹ̀ẹ́ ìgbẹ́ ànábìnà ìdúró jọba àà ó sọ̀sọ̀ ìjọba ìṣẹ́ àmọ̀ pàdé nìdí so àìrí ìrìn o káàkì tún sọ ọrún wá dírún dáadáa èyí tí wọ́n tún ń ṣe nísìn wọ́n fà gbogbo abẹ́ wọ́n wàá ṣe mú yẹbí irun dáadáa lórí ó bí àwájú ọlọ́run ẹ̀sìn mọ lórí iṣẹ́ fáwọn àbí ẹ̀sìn ẹrun àlá èyí náà ti tó fún mùsùlùmí kọ́lọ́wọ́ bá kí ó mọ́sẹ̀ ìlú ìwọ̀ àdájú bá ní orí àti ìbéèrè tó wà mọ̀ láwọn ìlàdọ̀ láì insha Allah ta'ala subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka